a lè pé kọjá pé o lè ojúkorojú hmm. tọ́jà ọmọnìyàn lọ. nítorí torí wípé ọ̀nà tí àwọn tí wọ́n ń gbà á ṣe rí báyìí wọ́n lè sọ fún wa wípé àwọn fẹ́ ràn wá lọ́wọ́ ni. Hmm. ẹ̀sìn ọba tó dá wa ohun tó dá wa fún náà ni kájọ máa ran ara wa lọ́wọ́. ṣùgbọ́n gbà tí ọmọ dè wá lófin ọlọ́run ti mọrú ẹ̀dá tó dá hmm. ọmọ wípé lòmí ọ̀fẹ́ fi ìrànlọ́wọ́ bojú lójú ọ̀nà àti gbatọwe ojú ọ̀nà àti lọ́ni ní ọwọ́ gbà irú èyí tí rìbá mú wá ọyá àti kìwá lọ́n bẹ̀rẹ̀ ọlọ́ni gbogbo ìgbà tẹ́ ẹ bá lẹ fẹ́ ran ọmọnìkejì yín lọ́wọ́ lójúpọ̀n ìbànújẹ́ tó gbé wá bá ẹ wá lẹ́ràn lọ pé gbalẹ̀ yìí kọ́ lọ lóná ọlọ́ni gbogbo ìgbà tẹ́ ẹ bá jọra ara yín lọ́wọ́ alẹ́lẹ́bẹ̀rẹ̀ ràn lórí wípé ọ̀fẹ́ ṣe dáadáa fún ọ̀fẹ́ ṣe dáadáa fún kìí ṣe lójú ọ̀nà o tún fẹ́ gba ojú ọ̀nà ìrànlọ́wọ́ yẹn wọ́n tara rẹ̀ hmm. ọ̀fẹ́ tara rẹ̀ di olówó ọ̀fẹ́ kàn mọ́ ìfòòró ẹ̀ ọ̀fẹ́ kàn mọ́ ìdààmú ẹ̀ ọ̀fẹ́ oníyẹ̀yẹ́ ọ̀fẹ́ bàjọ́mọlúàbí rẹ̀ ẹni tí dààmú bá tó lóun ò ní tó wá ní gbà ó lọ lò ó ṣùgbọ́n tó bá san ìlọ́po méjì ẹ̀ ló fi san tó bá nílọ́po méjì ní sí ò wá bá ọ. Hmm. tó bá kápá ìlọ́po kejì tó tún fi kún ìlọ́po àkọ́kọ́ ni ò lè san. tó wá bọ̀ pé ọ̀yá òun lówó o tún wá bá fi ìlọ́po kejì hmm. ọba fi kún ìtumọ̀ ni wípé òfin yẹn rú ẹ̀. ọkà mọ́ ọkà ọkàn mẹ́rù ẹni ṣùgbọ́n gbà míì àṣetán ọmọ ń kó bá a máa kó bá etí à ń pè ní àwùjọ wal insan àtọ́mìyẹ gẹ́gẹ́ ara àkóbá ọ̀nà táṣetáni máa ń lò láti kódà mú bọ́ mẹ́yàn onírú ojú ọ̀nà yìí níjọ́ náà tọ́mọ èèyàn ọba máa gba nǹkan yìí yóò máa rántí kódà gbogbo òkúnlẹ̀ bí ọba tọlọ́mù gbogbo dọ̀bálẹ̀ òní ọ̀dọ̀ tí ó kó òun fi dúpẹ́ fún wa ẹ mọ̀ ṣeun ẹ̀yin lẹ́gbà mí tẹ́lẹ̀ níyì torí wípé ẹrù rẹ̀ ó rí pé fúyẹ́ ní wákàtí yẹn hmm. ṣùgbọ́n gbà tí yọ́ọ́ bá fi di bí wákàtí mi sẹ́yìn ẹ̀ yọ́ọ́ mọ̀ wípé òun tún wà nù àjàgà ìnira ìnira mi eléyìí tí rìbá tó gbà tí ò ní lè jó sùn hmm. torí ntọ́ lọ fúyẹ́ rẹ̀ tó hmm. fowó rìbá gbà ẹrù náà sì tún bẹ lọ́rùn ẹ̀. kọ̀wá ọmọlẹ́yọ kan mọ́ ó ti dìlọ́pọ̀ méjì lọ́rùn ẹ̀ wọ́tà àwọnù alàlìbírí wọ́tà kọ̀wá. ọlọ́run gbogbo ìgbà tẹ́ ẹ bá fẹ́ máa ranra yín lọ́wọ́ ẹ e máa ranra yín lọ́wọ́ alàlìbírí lórí tẹ́ni tó ọ̀ràn lórí wípé ọmọnìyàn lẹ́ni ẹni hmm. yìí ṣe mí lóore hmm. mo rí dáadáa lórí ọ̀nì yìí wọ́tà kọ̀wá. tẹ́ ẹ̀ máa rí wípé dájúdájú ẹnìyà olùpayọ̀ ọlọ́ni ó gbé owó báyìí fún mi bó ti ẹ̀yà mi kò fi nǹkan lé kò sì kó mi sínú ìrìnnira ó ń retí mi wọ̀nà zọ̀rọ̀ tó ń ìlànà ìsara dìgbà tarọ́ dẹ̀ mí tí ń tò lè san ìfòòró tìrìbó kó fún yẹn ni pé tọ́ ọba lè jọ kọjá àsìkò tọ́ ọ dá gbogbo èèyàn ní ọ̀dọ̀ ọmọ wípé ọgbà nǹkan n tó gbé kọrọ gbà yóò padà hàn dé. nítorí o fi lè má ṣẹ̀sìn lójú ọ̀nà rìbá ó ní kó orí san lásìkò tí wọ́n bù fún ọ. Hmm. tó bá ti kọjá ẹ̀ gbogbo èèyàn lọ yóò máa tẹ tẹ ẹ sí. tí lè fi jó. ìwọ gan ara rẹ ó sọ ọ. ní tìtorí kíni tìtorí pé kèé ṣèwọ ni wọ́n fẹ́ ràn lọ. àwọn fẹ́ tara rẹ rówó kọ́ wá dàdí sìkò yẹn kọ́ ọmọ mòwú wá ọ̀fẹ́ kó bọ́ọ̀rọ̀ ajé tiwọn tiẹ̀ ń gbọ̀nà sátán tí wọ́n ń gbà ṣe. gbogbo ọ̀nà ni wọ́n wà gbà láti rí wípé ẹni tí ọmọ ọ̀gá tọ́ba rí ọ lásìkò yẹn àánú rí ó ṣe yọ san bẹ́ẹ̀. dèpòdépò kápá àwọn ẹbí ẹ̀ wọ́n san bẹ́ẹ̀. nígbà bá gbọ́jà tó ọmọ àtàlẹ́ ọ lórí hmm. pé ọmọ kiri ẹ lọ. Hmm. tí wọ́n bá fi agolo lé ọlọ́ọ̀ máa lulù kọ́ ọ máa jó fúnra rẹ bí wọ́n ń gbèsè rè hmm. ẹni tí ọmọ yẹn rí yọ san bẹ́ẹ̀ yọ san nù bàbá wò wòrán tá a ti mú wá lórí ọ̀rọ̀ rì báyìí yóò jẹ́ ká máa ti ń jẹ́ ẹ̀sìn hmm. yóò jẹ́ ká máa ti ń jẹ́ ẹ̀sìn tọ́mọnìyàn kọ ẹ̀yìn sí nínú sẹ̀mí ayé wọn ẹ̀sìn ló fẹ́ mú ẹ̀sìn ó mú ẹ̀sìn kúrò nínú ilé ayé ọmọnìyàn. Hmm. ẹ̀sìn wá láti mú ìdójútì kúò nínú ilé ayé ọmọnìyàn ó pè wá lọ síbi ká ṣe bá a ṣe mọ́ hmm. tọ́bọ̀ wá di wípé ní táwa wò pé bá a ṣe mọ́ ni nígbà míì a máa dẹrù jẹ̀jẹ̀ sí ìyàn lọ́rùn ó wá pè wá lọ síbi wípé ẹ̀ràn àyìn lọ́wọ́ alàlẹ̀ bẹ́rẹ̀ wàtàkùn lórí dáadáa àti lórí ìpáyọ̀ ọlọ́run kọ́mọ̀jẹ̀ lójú ọ̀nà rìbá alàrìbá kásìbọ́n khabithun ojú pọnà ìkóǹkanjọ tọlọ subhanahu wa ta'ala tí ọfẹ ni olómọlọ subhanahu wa ta'ala olófikiwá lọ olófikiwá lọ pé tó o bá fẹ́ mọ̀ sí sọ́dákà ọlọ́ọ̀ni láyéláyé owó tó o bá rí lójú ọ̀nà kó o pẹ nìkan lẹ́kún o gbà lọ́pọ̀ méjì lórí tó fún ọlọ́ọ̀lọ́ gbọ́dọ̀ fi sí sọ́dákà fún mi ọlọ́run. Hmm ìnígbà lọ́wọ́ rẹ̀ ọlọ́ni wàlá tata yamma mú al-khabitha minhu tunfikun. ọlọ́ọ̀lẹ́ gbọ́dọ̀ pẹ́ lọ mú al-khabitha minhu tunfikun. owó tẹ tójú ọ̀nà pẹ́ẹ́pẹ́ nìkan lẹ́kún. Hmm. kẹ̀pẹ́ lẹ́wà á mú lẹ́bi sí sádàkà fíìmì ọlọ́run ọlọ́ọ̀ni ìnígbà. lójúpọ̀nà ibi tí ọ̀fẹ́ sogún dogójì tí ọ̀fẹ́ tó. ìsogún dogójì yìí bóyá báyìí bá gbà wá bí ọba jẹ lónìí àwọn àwọn ewu tó dùrọ̀ máa pọ̀ ṣùgbọ́n àyìn ẹ̀nà tí wọ́n ń pè bẹ́ẹ̀. níjọ́ mi ọmọnìyàn ẹ rí i pé mo sọ lẹ́ẹ̀kan mo ní àwọn tí wọ́n ń ṣe èròǹgbà wọn náà ni wípé ojúpọ̀nà òwò kan náà ni hmm. àwọn náà ń ṣòwò ni àwọn ó tara èrò owó gbogbo ọ̀nà lẹ̀sìn wa lọ́gbà fààyè gba kéèyàn tàkọ́ra Hmm. ahalla Allahu al-bay'a wa harrama riba ẹ̀wọ̀n lọ ọ̀yẹ̀jú ẹ̀ ọlọ́run ní bówó lọ́ba fẹ́ máa ṣe jẹ́ ká máa tọ̀ ń tà hmm. jẹ́ á máa tààrà lọ́wọ́ ẹ̀ èmi ọlọ́run ṣe kátà kí n gbé nǹkan lọ́jà kí n fún ọ ní nǹkan fún mi lówó hmm. ọlọ́run ní mo ṣe lẹ́tọ̀ọ́ fún yín kí n jèrè lórí tí mo fún ọ kódà tí ọba ti kó nira bá ẹni tí mò ń tajà fún ẹ̀sìn góò tún fi gbèdékélé pé iye èrè tó gbọ́dọ̀ jẹ́rìí. Hmm. tó bá ra nǹkan ní twenty thousand ó gbọ́dọ̀ jẹ́ ju one thousand lọ́nbẹ̀ ẹ̀sìn ọ̀sọ́ bẹ́ẹ̀. ìgbà tẹ́sí ó tó gbójú agan wọ̀ ọ́ lórí èrè ni tó bá ń kó nira báwọn èèyàn. Hmm. tó ń kó nira tó ń kó báyà torí pọ́lọ́ àhàlàlọ́hùn lè báyà. kódò míì tá a tún máa rí lójúpọ̀nà wípé ṣé kèé ṣe rìbá ẹ̀sìn ọsọfọ fún wa pé kò sí nǹkan kan bẹ́ẹ̀ bóyá lójú ọ̀nà wípé mo ta nkan fún ni mo wá rí i pé ẹni tí mo fẹ́ tà fún yìí ó bùkátà sí ṣùgbọ́n owó tí mò ń ta kò lè rí hmm. èmi náà sì ń ta nǹkan yìí tí mo bá ta fáwọn tó rówó ìtura mi ìtura mi ń jèrè eléyìí ò sì rówó ọ̀dà ẹnu wọn bá fifty thousand ti ń bẹ lọ́wọ́ ẹ̀ èmi ń tajà tèmi ní two hundred and fifty thousand fẹ́ẹ́ tó bá kówó wá ṣùgbọ́n nítorí pé wò kó wá fifty thousand rẹ kó wá wá máa gbé ọjà lọ níjọ́ tó o fẹ́ san ó fi san three hundred thousand ẹ̀sìn sọ fún wa pé kì í ṣe rìbá nítorí pé mo ta nǹkan fún òun náà ṣe ra nǹkan lọ́wọ́ mi hmm. ṣùgbọ́n tí wípé bùkátà ọmọnìyàn láwùjọ gbogbo wa ká lè kó two hundred and fifty thousand lọ́wọ́. tá a sọ wípé a fẹ́ lọ ra kankan ìfẹ́ máa dá kankan toronko ló lè jẹ káwọn míì tẹ́ ń gbọ́ ọmọ rò wípé bóyá wọn alágbà ní èrò hmm. lórí ọ̀rọ̀ gbogbo èèyàn kọ́ ló lè kó two hundred and fifty thousand lápèjúwe hmm. tàbí pé a bá wọn polówó ọjà wọn <laughs> kó lè kó two hundred and fifty thousand dání kó sọ pé òun lọ fi ra nǹkan hmm. nǹkan yìí gbogbo ọ̀pọ̀ èèyàn ló sì bùkátà sí láti fi ṣe ìrànlọ́wọ́ á jẹ á mú wọn èyí tó pé ìsẹ̀mí ọmọ nìyàn kò lè pé láì rí ìsẹ̀mí ọmọ èèyàn ò lè pé láì rí á jẹ á mú kódà yìí má nìkan ò gbé ẹ̀sìn kan ò gbé kéèyàn ò pé ń gbò wá san lọ́hùn tán tóun jẹ́lẹ̀sí ọlọ́run tòótọ́ kò só ń jẹ́nu sẹ̀mí ayé òun kò sáàmù nù sẹ̀mí ayé òun bọ́ bá rọrùn ni ọ̀bá tí sẹ́nì kankan ọlọ́run gbọ́ ọ̀bá ti dáná hmm. kọ̀bá ti hmm. dá iná torí pé nínú àjàmù òun ni ó bí iná tọmọ èèyàn wọ̀ nínú àjẹ àmù ni ó bí iná tọmọ èdè ènìyàn wọ àti ààbọ ètò súnmọ́ mi èèyàn láyé jù wọ́n náà lọ́hùn òun náà ni ntí ó wọnú ẹnu yìí àti bẹ́ẹ̀ fẹ́ ṣe kàméjèèjì nù tó súnmọ́ mi èèyàn mọ́nà ọlọ́run jù méjèèjì nù lànà bí sọ pé gbogbo ẹni tí ọba lè tọ́ba lè fún un ní dọ̀mán tó lè àṣọ ọ̀hún wípé nǹkan méjèèjì yẹ kò ní kọjá àlà tọ́lọ́hún àdábì ní àṣọ rẹ̀ pé yọ wà lìjánà ẹ àṣọ ẹ̀ pé yóò ṣe kíni yọ wà lìjánà lọ. lórí ajáàmù náà ni wàhálà pọ̀ sí hmm. òun ló bí sogúndogójì òun ló bí rìbá nítorí bùkátà ọmọ ènìyàn tọ́jẹ́ sí pé kò lè là níbi ajáàmù ẹ̀sìn tún gbà wípé irú ojúpọ̀nà yìí tá a sọ yìí nípa pé yọ òun ni wọ́n pè ní bẹ́ẹ̀ san díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ san ló náà ẹ wípé ohun tó ń tì ó ti fi ṣe èrè tí ó jẹ yóò ti pọ tó bá pé san lẹ́ẹ̀kan náà ni ẹ wá wò gbà tí ó tó san ẹnu fifty tó fi lé yẹn san ní lójú ni yóò jèrè kọjá fifty yẹn ẹsẹ̀ tó ṣe léwu ní èèwọ̀ nítorí àbùkátà sí ṣùgbọ́n èyí nǹkan fún yàn hmm. ọ̀ra nǹkan ẹ̀sìn tún gbà wípé kò sí èèwọ̀ ńbẹ̀ o lè sọ fún yẹn wípé àwọn ìyá yẹn lówó àìyá yẹn lówó ṣùgbọ́n kí ni bùkátì kí ni wọ́n ń tà ètí wọ́n ń tà rè àwa máa ta nǹkan fún yàn tọ́ba dàsí kò tọ́ba ráàyè kọ́ wa san owó ìrẹsì ló ń tà ẹ a lè gbé àpò ìrẹsì méjì fún ọ kọ́ lọ́ọ́ máa ta àwọn ìyá yẹn lówó ńgbọ́ bá ta tán níjọba yìí ọ wà sanwó bóyá thirteen thousand lápèjúwe òun ni wọ́n ń ta rẹ́sì àpò kan níjọ́ tí wọ́n bá sanwó fún wa fifteen thousand làwọ́ ta ó ṣeéṣe kéde tí wọ́n pọ̀ ju ẹlòmíín tà ní ọjà lọ nítorí wípé kí ni ẹ̀sìn ọ̀sẹ́lẹ̀wọ̀ torí wípé ó ti múnira kan kúò fún onítọ̀hún ó múnira kan kúò fún ètò sì ń ṣẹlẹ̀ títà rírà ni àìsí nípa sọ pé wọn àfi kíni wọn àfi òǹtélé èrè òun lọ́gbà kójú ọ̀nà yẹn ọ̀rọ̀ ńlọ́rùn láti lọ rà lọ́dọ̀ wọn ju kóhun ó kówó lọ òun òrówó tóun ó kó lọ sọ́jà hmm. lọ rà á àwọn eléyìí ó sì gbé fóun wọ́n bá wàá fi bíi one thousand lé sí ti èyí tó wọ́n ẹsẹ̀ mọ owó lọ rà ó pé òun tọ́ba ti di pé ó pé àǹtakùnà tìjáratan eh, antarọ́dín bẹ̀yìnàkùn ọlọ́run gbogbo àti ọba ti jẹ́ títà rírà antarọ́dín bẹ̀yìnàkùn tó wá lójú ọ̀nà ìyọnu sí láàrin ẹ̀yin méjèèjì tọ́ba ti yọnu pé kóun gbà bẹ́ẹ̀ kóun sì wọ́n fi owó sọ pé kò sí kò sí ìwọ̀n bẹ́ẹ̀ yàtọ̀ fún rìbá ọlọ́run ṣùgbọ́n ṣe kátà kára ò sí ní ẹ̀tọ́ tàbá ń sọ̀rọ̀ rìbá kásìbọn khabir ojúpọ̀nà ìlówó ìní nǹkan èyí tọ́jú ojúpọ̀nà tí ọ̀dà òun lọ̀rọ̀ rìbá tẹ̀sìn wa tí ò fara máa bí ti wulẹ̀ kọ́má fọmọnìyàn. ìgbà tó Rasulu Karim sallallahu alaihi wa sallam tí ó dé ọ̀pá rìbá rẹ̀ nítorí kíni torí pẹ́sẹ̀ ni ojúpọ̀nà ẹ̀sẹ̀ ni ìdẹ́sẹ̀ sọ́lọ́hún òun ni kéèyàn ó fún yẹn lẹ́yọ kan kó fi gba méjì tàbí kí gba mẹ́ta ẹ̀ṣẹ̀ ni fọlọ́n subhanahu wa ta'ala tọ́lọ́ rẹ̀ ga tí kò fẹ́ torí pé ó ti di ń tá a fi lòdì sí tọ́lọ́hún tọpa wa láṣẹ. mo rí i pé atọ́kùnrin náà. <laughs> Ah, alhamdulillahi rabbil alamin. Ah.